لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run àtòrí ajẹ́jẹ́ tán rẹ̀ kí wọ́n bá wọn àti àwa tá à ń gbìyànjú láti tẹ̀lé ojúpọ̀ wọn ní ìyá ayé títí di ọ̀la àlìkíyàmà ẹjẹ́ wà ní ìfarabalẹ̀ láti kọ́ ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan àti àwọn àǹfààní olówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sarafin Gbadebo Raji gẹ́gẹ́ bí a sinmi kúrò ní jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan ẹjẹ́ wà ní ìfarabalẹ̀ bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu ẹni tó bá ti mọ̀ pé òun ní lè ṣe dọ́gba láàrin àwọn ìyàwó tó ń kójọ àbòsí lòun máa ṣe òun fi síbi kan ju ibìkan lọ wọn máa rọlé apá kan dápá kan sí wọn ọyà fẹ́ ẹyọkan péré o torí pé ẹni tó bá fẹ́ ẹyọkan wọn kì í sọ pé ń ṣàbòsí ta ló bá tún ṣàbòsí sí àbí kò tiẹ̀ dá lórí ẹrúbìnrin tó ọba ní tó bá ti pọ̀ ọba lẹ́rúbìnrin torí pé àwọn eléyìí kí ni wọ́n fẹ́ máa pín láàrin èèyàn kan kí ni ohun tó fẹ́ ṣe tún yẹ nìkan fi sọ pé ń ṣàbòsí ọ̀ṣàbòsí ولا دعوة انصر من سورة النساء آية كتا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا الله نتعلم بان بان بان يسيطوا لولي عوام موروكا فأيكم بلا بيع موجودوا ينوني بيتي بافي وين يفون لتوان adẹ́pẹ́ ẹfẹ́ ní tó bá wù yín o èyí tó bá dùn mọ́ yín nínú àwọn obìnrin ẹfẹ́ nínú kẹ́ fẹ́ àwọn méjì méjì àbí kẹ́ fẹ́ mẹ́ta mẹ́ta àbí kẹ́ fẹ́ mẹ́rin mẹ́rin ṣùgbọ́n fa in khiftum alla tẹ́ ń bá ń bẹ̀rù láti má ṣe dọ́gba láàrin àwọn obìnrin wọ̀nyí fa wahidatan adẹ́pẹ́ ẹfẹ́ yọkan aw ma malakat aymanukum àbí kẹ́ fẹ́ lórí àwọn obìnrin tó jẹ́rú tẹ́ ní kápálẹ́ lórí dhalika adna alla ta'ulu eléyìí ni tó kéré jù yóò mú yín má ti ṣe àbòsí tó mú yín má tako òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. akramakumullah èyí fẹ́yàwó méjì láti fi sànkó àbíyàwó mẹ́ta láti fi ṣe báwọn ẹgbẹ́ rẹ̀ ti fẹ́ ṣe bọ́lá ń dákun mọ́mọ́ yọ wá lẹ́gbẹ́ àwọn ọ̀rẹ́ mi gbogbo ti dóyàwó méjì èmi ń bẹ lórí ìyàwó ẹyọ kan ọmọ ti dóyàwó mẹ́ta èmi ń bẹ lórí méjì àbẹ́yọ kan ọmọ ti dóyàwó mẹ́rin ẹnìkan ti pété mi wọ́n ẹ fẹ́yàwó nítorí eléyìí èyí ń wo aago aláàgó sáré wọ́n ló wọlé rẹ̀ kó tó di pa ọ̀sọ́mọ ló kọ̀ nítagbára rẹ bá ká nìkan ló torí pé ìwọ ló ṣe rẹ ẹlòmíì kan ní àbọ̀ sí i ìgbà tó lóun ọbẹ̀ lẹ́dàá wa ti wá gbà wá lè fẹ́ a lè fẹ́ mẹ́ta a lè fẹ́ mẹ́rin a fẹ́ ju mẹ́rin lọ lábẹ́ mọ́jẹ̀mú pé ọlágbára ara ọlágbára dúkìá ó sì lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin kakó wọn jọ lè ra wọn orí rẹ ọlọ́wọ́n bá gbà ipe obìnrin kọ́ fẹ́ kó tí wọ́n fẹ́ àbúrò rẹ̀ kọ́ fẹ́ gbà tàbúrò papọ̀ a'udhu billah ọlọ́run ṣe lè wọ̀ wá an tajma'u bayna al-ukhtay ọlọ́run ní èèwọ̀ ni o illa ma kẹ́ fẹ́ gbà tàbúrò kẹ́ fẹ́ wọn papọ̀ ọmọ ìyá kan náà bàbá kan náà tẹ̀gbọ́n ń sọ ọmọ bàbá kan náà èèwọ̀ ni kò fẹ́ wọn papọ̀ torí rẹ̀ a kì í fẹ́ gbọ̀n ká tún fábùrù lẹ́ẹ̀kan náà. Allahumma àyàfi tó bá jẹ́ pé o ti kọ́kọ́ fẹ́ ẹ̀gbọ́n tàbábùrò ẹni tó wá fẹ̀yìn wá kú ẹni tó fẹ̀yìn wá kú ó wá fẹ́ àbúrò rẹ̀ ìsìláàmù ò bínú sílẹ̀ yìí. gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sí aṣáájú Uthman ibn Affan radiyallahu anhu wọ́n fẹ́ ọmọ anábì sallallahu alaihi wa ìgbà tó ọmọ anábì kú anábì fọ́ ọmọ míì fún un ànábì fọmọ mi fún eléyìí kò sí tó burú mbẹ. bákan náà ó lè jẹ́ pé bóyá wọ́n wọ́n ṣèbéèrè kan wọ́n ní obìnrin kan ọlọ́kọ àwọn gbọ́mọgbọ́mọ wa jí gbé lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin wọn sáré má tó àwọn òbí ọmọ àwọn wá fi àbúrò rẹ̀ wọ́n fi lọ gbàtà fàbúrò lọ wípé ńgbàtà rẹ̀ gbọmọ káfí sábẹ́ kó ti kú ọdún mẹ́rin ti pé káfí sábẹ́ kó ti kú ló ń bá fábùrò pàtó fábùrò àbúrò bímọ kínní ó fi sí abẹ bí wọn tún bẹ ń bẹ ó tún bímọ kejì ó tún fi sí abẹ bí àwọn tí wọn ń gbà bí fún wọn ni yóò léwu tó lóyún ẹlẹ́kẹta o pẹ̀lú sí abẹ sí abẹ yìí nígbà tó ti jẹ́ pọ́kùnrin kò ní máa wo obìnrin ràn àwọn bá kúkú yọ àpò òbí rẹ̀ wọ́n yọ dànù kọ́ má pé yóò lóyún mi mà ọ́ dàbí ìgbà tán ti pa ní ayé òun náà ti wá débi tí ó ti wà gúnlẹ̀ ó ti délé ọkọ tòun náà báyìí ibi tí wọn ò ti lè bí màmí mà ó wá pọ́dún mẹ́fà gẹ́rẹ́gẹ́ tí wọn ò ti ráǹtí má làǹtí bá dé àǹtí tó ti lọ́kọ òun dé lẹ́yìn ọdún mẹ́fà àbúrò ti gba ìṣe rẹ̀ ń ti ń gbà sí nígbà tí wọ́n lérò yìí pé ẹ̀gbọ́n ti kú nígbà tí wọn kúkú rí máwọn ògbúrò rẹ̀ tá a wá lẹni tó lọ́kọ báyìí nítorí pàǹtí ọ lọ láì jẹ́ pọ́kọ́ kọ́ lẹ́nu ọlọ lẹni tó ti pàdánù ló dé bá tá a fi rí ma àǹtí ti wáá dé garando tàlàáfíà tàlàáfíà ó dé bíbà ó sọ̀kalẹ̀ sínú ilé ọkọ rẹ ọwọ́ abábúrò rẹ ń bẹ̀ pé tí ń òun wá wọ àjà àbúrò wa sọ ọkọ tó náà ló náà wà o ẹnì kan ò tiẹ̀ sí tó lè ń sọ ẹni tó ń bí bí fún débi pé òun pàdánù ilé ta ni wọ́n tóun tún lè lérò pé òun ó bí màkà ń bẹ̀ mà òun náà ti débi tóun ó dé yò wọn á níbò láti ṣe ta lẹni tó lọkọ gánà àwọn méjèèjì àǹtí tó sọnù lọlọkọ nígbà tó ti dé òun padà sílé ọkọ rẹ̀ nítorí pé òfin ṣẹlẹ̀ àsọ pé ọsùlùbọkọ ọmọkẹ́ni àlàmàkẹ́ni òfin ni pé nǹkan yí padà kìí yí padà láì jẹ́ pé a yí padà torí rẹ̀ á pé wọn à sẹ́lọ̀n lórí fífẹ́ tó fẹ́ àbúrò nígbà tá à lérò pé ẹ̀gbọ́n ti kú ni ṣùgbọ́n o ẹni tó bá ti wá hàn pàṣìṣe ni àyè tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ mà nígbà tá a bá ti mọ̀ pàṣìṣe ni. torí àbúrò padà sílé bàbá tiẹ̀ ọlọ́run ràn lọ́wọ́ yóò lọ wọ́kọ̀ míì tí wọ́n kàn jọ máa gbé tí wọ́n máa bá a dáná tí ò sínú pé wọ́n tún bí màmá. tọ́ bẹ́ẹ̀ náà òfin ṣẹ̀ríà kò gbà pé ká fẹ́ obìnrin ká fẹ́ lé àbúrò tàbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ ló ti jẹ́ ìyáálé ká wá fẹ́ òun islam ọgbà bẹ́ẹ̀ eléyìí súnà anabi sallallahu alaihi wasallam ló fi hàn bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ fẹ́ obìnrin lé àbúrò tàbẹ́gbọ̀n ìyá rẹ̀ àbúrò tàbẹ́gbọ̀n ìyá rẹ̀ a gbọ́dọ̀ fẹ́ lé nítorí pé ìbí ti dà wọ́n pọ̀ alukur'ani kọ́ ló sọ eléyìí súnà anabi ló sọ naha nabi sallallahu alaihi wasallam an yajma'a ar-rajulu bayna al-mar'ati wa 'ammatiha aw baynaha wa bayna khalatiha àdéhìsì ló sọ báyẹn kẹ́ ẹ gbọ́dọ̀ obìnrin kẹ́ fẹ́ lé àbúrò àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbí àbúrò àbẹ́gbọ̀n ìyá rẹ̀ nítorí pé ilé yẹn kò sí tàbí ṣùgbọ́n yóò padà ṣe sábàbí tí wọ́n fi di pé wọ́n ń bára wọn jà okùn ẹbí ọ̀padà já yóò padà ṣe sábàbí tí ó tẹ̀ tí ó fi ṣẹlẹ̀ àti ìbínú ara ẹni kórìíra ara ẹni láàrin mọ̀lẹ́bí yẹn nítorí pé ìjìjọ orogún tí máa ṣẹlẹ̀ láàrin àwọn orogún tí wọ́n tún lọ jẹ́ mọ̀lẹ́bí ó máa ń gbóná jọjọ ó máa ń lágbára yóò sì di tabagbátabáwò tó ò ní fẹnìkan lẹ̀ mọ̀lẹ́bí ní padà di ńtọ́fọ́ àdúpẹ́ ah, fọlọ́n tó ṣe wá mùsùlùmí ẹ̀kọ́ ńlá bẹ nínú islam fẹ́ni tó bá yé lórí yìí kàn sí kọ́kàn róbìnrin ọkàn kan lù náà ní islam tó ṣàlàyé ta ló lè fẹ́ ta ló lè fẹ́ tá a bá ti wá róbìnrin tá a fẹ́ fẹ́ islam fi hàn wá ipò obìnrin tá a fẹ́ fẹ́ yẹn ẹ wò ó ẹ wo nǹkan tí ó ká ẹ lè fẹ́ ẹni tí ó ká ẹ lè dìímú gẹ́gẹ́ bí ìyàwó láì jẹ́ pé ẹ̀yìn kan àtọ̀ nǹkan ẹ̀jọ̀ dá wà níbì kan ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe wò ó tẹ́ẹ̀fì rí nǹkan tí ó mú yín fẹ́ tẹ́ ẹ bá ti rí ẹ gbọ́dọ̀ wò tọ́ tẹ́ bá wá róbìnrin tẹ́ fẹ́fẹ́ ìgbà tẹ́yìn pẹ̀lú rẹ̀ bá jọ wà tẹ́lómi náà sì ń nítorí pé fẹ́ rí bàbá rẹ̀ lè wà ń àwọn ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wọ́n wà ń bẹ̀ kan àpò nǹkan torí pé fẹ́ wò tọ́ ọ gbọ́dọ̀ bá lọ́wọ́ o sì gbọ́dọ̀ fọwọ́ kan ara rẹ̀ pé mo fẹ́ wò bó lára rẹ̀ ṣe bọ́mú bọ́mú sí o rárá o ẹ̀hẹ́n nítorí bá sì rí lára rẹ̀ o gbọ́dọ̀ sọ fẹ́ lómi o obìnrin náà yóò wọ ọkùnrin tó fẹ́ fẹ́ ọ̀nà nígbà tí èsì pé obìnrin ò lẹ́tọ̀ ọ̀nà owó ọkùnrin náà ń tó pé òun náà kò kò kò fi kankan wó obìnrin ẹ̀ bọ́yọ̀ ń lọ àgàtàgàtà lẹ́yìn rẹ̀ rí náà gan kan ni yọ máa rùn wẹ̀ ń gbàgbà yọ máa rùn náà ni ó sì lè jẹ́ pé òun náà gan ọkàn rí kúsakúsa tó ìgbà náà wọ́n gbìyànjú bí ètò àtifẹ́ bí ó ti ṣe jẹ́ bí ètò àtifẹ́ bí ó ti ṣe jẹ́ ẹnìkan wá fẹ́ fẹ́yàwó ìyàwó yìí wà wọ jìlbáb àsìkò tó wá lọ sílé wọn láti lọ rí ọmọbìnrin yẹn bàbá rẹ̀ ní kó wá wò màá tó wá lọ sílé wọn láti rí obìnrin yìí wá wọ jìlbáb aṣọ gbàgẹ̀rẹ̀ ọkùnrin yẹn wá ń sọ pé òun ò mọ̀ bí obìnrin tóun rí tóun fẹ́ fẹ́ yẹn ó wù òun lójú mọ́ ọmọ bọ́ sanra bí ọ̀sanra torí òun gẹ́gẹ́ bí ẹnìkan wọn ò fẹ́ràn obìnrin tó bá sanra ah tó bá fẹ́ràn obìnrin tó bá sanra ìwọ̀n wádìí pé bóun ni kò wọ́n ṣe wọn á dá mọ́ràn pé bóun ni pé wọ́n sọ fún un tó bá tún padà lọ́ọ́lé wọn wípé báwo ni kí n lè gbé lórí tẹlifíṣàn yẹn tó bá ní kí ni ká lọ́ọ́ bá mu wá ibi títí lọ́ọ́ mu wá ẹ̀ lọ́ọ́ wo bí ṣe ń rìn nínú jilbab kí ni tó wà nínú jilbab tó ṣe ọ sanra ni kò sanra ni ó ti fura ń bẹ̀ yẹn tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ìwà àti pọ́ọ̀sọ̀ jilbab ọfẹ rí gángan ni ẹ kó kó kó kó kó wọ tọrọ fẹ́ wù dáadáa ni ẹ bó bá pé ẹ nǹkan mú gan ni ó a'udhu billahi minash shaitani tí sọ pé lọ tọba túmọ̀ sí pé kó wo gbogbo lára ń tó pé máa sábà hàn lára obìnrin bí ojú bí bí tó pé téèyàn bá rí èèyàn fi pé yẹs ọkọ tọ́kọ obìnrin kan bá kú ọwọ́ àlọ́kọ mi ìyàwó ta ni ó jẹ́ tó bá dijọ́ gbìn dàrú kìyàm yóò jẹ́ ìyàwó ẹni tó fẹ́ káyìn torí rẹ̀ kó kíyèsí o ọlọ́fẹ́ràn ọkọ rẹ dọ́ba ọkọ ti wá ṣaláìsí nísìn ó sì ti ń sọ pé ọkọ rẹ náà ló ń fẹ́ kọjá títí dá àlìjánà abẹ́lẹ́ òǹkọ́ lọ́n ṣe gbogbo alọ́mọ àlìjánà tọ́ gbàtọ́kọ wa kúta ìkú ọlọ́lọ́kọ míì kọ́ rántí pé látàrí ṣíṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ gbogbo tí ń bẹ láàrin rẹ̀ àtọkọ alákọ̀ọ́kọ́ ti tàn o ọ̀rọ̀ à ń bá ní wàlìjánà tiẹ̀ àti ẹ̀ kọsẹ̀lẹ̀ máa o ìwọ́n wàlìjánà tiẹ̀ yóò láwọn ìyàwó tiẹ̀ mí bẹ́ẹ̀ ìwọ náà wàlìjánà rẹ̀ ó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tó fẹ́ káyìn tọ́lọ́mbà sọ náà lọ́ọ́ màlìjánà káàkiri sáàrin yẹn obìnrin tó wá lọ́kọ tó márùn láyé rẹ̀ a pé ìyàwó ọkọ karùn-ún ni ó jẹ́ nínú àlìjánà tọ́lọ́mbà sọ wọn lọ́ọ́ màlìjánà ǹjẹ́ ọwọ́ atọ́ ó jẹ́ kóbìnrin tá a fẹ́fẹ́ ká gba àwọn fọ́tò rẹ̀ jọ ká fi máa wò wò ká gbé e síwájú ká máa gbé e sáyà ká máa wò bó létí rẹ̀ rí ká máa wò bó lójú rẹ̀ rí kọ̀tọ́kọ̀dà kọ̀tọ́kọ̀dà yàtọ̀ sí kófin ẹ̀sìn Islam ṣe fọ́tò yíyà léèwọ̀ kọ̀tọ́kọ̀dà torí fọ́tò yẹn náà bọ́ sọ́wọ́ ẹlòmíì náà kí èso ń lọ fẹ́fẹ́ ok kí ni kọ́mẹ́ǹtì tó ń retí lọ́dọ̀ àwọn ẹni tí fọ́tò ń bá bọ́ sí lọ́wọ́ kò sì tọ́kọ̀tọ̀nà lábẹ́ òfin Ọlọ́run lásìkò ìgbà tá a bá ti mọ̀ pé lágbádá ní wá ọmọbìnrin báyìí àwọn bàbá ọmọbìnrin sì ti mà sí àwọn bàbá ọmọbìnrin ti mà sí kọ́dà àwọn òbí rẹ̀ ti yọjú kọ́ wa jẹ́ pé ńgbà náà ni wọ́n wá rí ni wọ́n á sọ pé wọ́n lọ́fẹ̀ẹ́ Islam sì lè wọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún wa an yakhtuba ar-rajulu ala khitbati akhi ìwọ bóbìnrin sọ̀rọ̀ fẹ́ lẹ́yìn ìgbà tó ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ti bá sọ̀rọ̀ fẹ́ èèwọ̀ ni nítorí pé nígbà tí wọ́n bá bá sọ̀rọ̀ fẹ́ báwọn lẹ́yìn tí àwọn òbí eléyìí ti mà wọ́n ti ẹ̀ ti yọjú kò sí tàbí ṣùgbọ́n pé yọ padà dájà lẹ̀ ni yọ padà dọ́tẹ̀lẹ̀ àwọn èèyàn padà dọ̀tá ara wọn láwùjọ Islam ọ̀farama títí tọkùnrin alákọ̀ọ́kọ́ fi sọ pé òun ọ̀fẹ́ má tó bá ti lóun ọ̀fẹ́ má ìgbà náà làyè tó sílẹ̀ fẹ́ lómi láti wọbẹ̀ tọ́ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ni àkọ́kọ́ ti ń wa tọrọ wọn sì ti wọ̀ débi pé bàbá rẹ̀ ti máa sí iná ni wọ́n wá wọbẹ̀ obìnrin wa padà gba tiẹ̀ ju tọkùnrin alákọ̀ọ́kọ́ lọ ó wá padà ṣẹlẹ̀ wípé ìwọ kejì lọ padà wá arúbìnrin yìí fẹ́ ọfẹ́ mẹ́ni àkọ́kọ́ lọ́wọ́ tó má so igi fún igi yẹn lálàáfíà ṣùgbọ́n sẹ́lọ̀n ọ̀sẹ̀ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tọ́ eléyìí jẹba. ẹ̀yin bàbá tẹ́ bímọ tẹ́ bá fọmọ yín lọ́kọ àwọn ẹni rere ló yẹ kẹ́ wá fáwọn ọmọ yín o ẹni dáadáa tó lẹ́sìn ló wá fáwọn ọmọ yín kì í kàn ṣe pé gbogbo wa ń darúkú tó lówó àbí olówó tó gbayì àbí ọ̀gbayì tó gbajúmọ̀ àbí ọ̀gbajúmọ̀ séèyàn dáadáa ni séèyàn pàtàkì ni àbí séèyàn pàtàkì èkó wọn ní ń gbé àbábíjà lọ́wọ́ à kánò ní ń gbé àbíjọ́ ọ̀sì irú rẹ̀ lẹ́ẹ̀ máa wá láti fọmọ yín fún ẹ̀ ń ṣera yín nìyẹn o ẹ̀ ń ṣera yín nìyẹn ẹni tó dáa ẹni kìí sì jẹ́ ẹni tó dáa láìlẹ́sìn ẹni tó dáa láì pé yóò lè mójútó ọmọ yín nígbà òjò nígbà ẹ̀rùn nígbà ọ̀dà nígbà ti ilẹ̀ tọ́jẹ́lẹ̀ ọlọ́ra tí ó lè mójútó ọmọ yín oníkẹ́ ìfọmọ fún kò sí sí tó burú lábẹ́ òfin ọlọ́run wípé kẹ́ ìfọmọ yín lọ ẹni rí wípé ẹ fẹ́ fọmọ fún kẹ́ ìfọmọ yín lọ ẹni ọlọ́run ẹ̀ ń fẹ́ kọ́ fẹ́ ọmọ yín ẹ̀ ń fẹ́ kọ́ jẹ́ àná yín kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run àbí kó tiẹ̀ jẹ́ pé àbúrò yín ni àbúrò yín lẹ fẹ́ fi lọ́kọ kẹ́ ẹ wo sùnsùn kẹ́ ẹ wẹ́ni ọlọ́run kẹ́ ẹ fi lọ pé ẹ̀ kọ́ fẹ́ àbúrò yín kẹ́ ẹ bá ti ṣe rí i tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó fọmọ rẹ̀ Hafsa tó fi lọ àwọn sàhábà títí tí gbogbo wọn sọ pé àwọn ò ní fẹ́ tó fi mọ́rọ̀ ìdí tí anabi sallallahu alayhi wa sallam tí anabi fi padà fẹ́ Hafsa ẹ wàá wò ó látàrí pé kò gbẹ́nu lọ ṣé káwọn sàhábà yẹn fẹ́ gan-an ló pé ní àbíbí kánabi ọ̀fẹ́ subhanallah Hafsa ó di ummul mu'minin lópin ìgbà tó bá ṣe é pé èròǹgbà tí nígbà tẹ́ ń fọmọ́ lu ẹni tẹ́ ń fi lọ ó ní pé kó fẹ́ tọmọ lè bá wà lábẹ́ kó ti lọ́kọ rí ọkọ dáadáa yóò sì bẹ lábẹ́ pé ọ wà lábẹ́ sọ àtàbẹ́ ààbò kì í ṣe pé ń tẹ́ fojú sùn ni pé ah, ó lówó kó lè máa fún yín lówó eh, ẹ̀yin náà di ẹnìkan tó gbá yìí ẹ̀ẹ́dẹ̀ eh, ah, tó bá pé lẹ́yìn láì fojú sùn ọ̀múlẹ̀ mọ́fò lẹ́ padà dá torí ẹnìkan ò ní í mà wípé torí nǹkan tó ní lẹ́sẹ̀ fọmọ fóun kọ́mọ́ fìyà jẹyìn o gẹ́gẹ́ bí obìnrin náà ni tóbìnrin bá lọ lọ́kọ nítorí nǹkan tọkọ ní ló ṣe fẹ́ kọ̀fẹ́ nítorí tọ́lọ́ ìyá padà máa jẹrù wọn náà ni ìyá máa padà jẹrù wọn ni tọ́ obìnrin tọkọ rẹ̀ kú àbó obìnrin tó ṣe pọ́kọ kọ́ ọ lẹ̀ wọ́n ti kọ́ ọ lẹ̀ kíkọ́ ọ lẹ̀ mẹ́ta àbọ̀kọ rẹ̀ tiẹ̀ ti kú irú àwọn obìnrin báwọn ẹnìkan ò gbọ́dọ̀ sójú abẹ́ǹkù lórí ikú òǹfẹ́fẹ́ o ní ìgbà tí wọ́n bá wà nínú idda eléyìí tọkọ rẹ̀ kú yóò jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá ti kàlẹ́ndà ẹ̀sìn Islam eléyìí tó ṣe wípé ọkọ kọ ọlẹ̀ kíkọ̀ sì ti pé mẹ́ta àbí kó tiẹ̀ jẹ́ pé kólọ̀ inú obìnrin ṣe ọ́ bọ́kọ̀ dànù nítorí pé òun náà tọ́lùkọ̀tún bá àbí torí pé òun náà fìrọ́ọ̀kùn bá iná ló náà torí lẹ́yìn ìgbà tó bá ti parí ìdá rẹ̀ ó lè lọ́kọ mi ẹnìkan ò gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ pé wọ́n fẹ́ wọn ṣáájú kó tó di pọ́n parí ìdá wọn àyàfi tí ọba máa palẹ́ náà àyàfi tí ọba máa pẹ́ ọ̀rọ̀ sọ tí ò ní sojú abẹ́ǹkù bí kò sọ wípé èèyàn ò lè fẹ́ ru yín kó sọ pé òun ò fẹ́ èèyàn ò lè fẹ́ ru yín kó sọ pé òun ò obìnrin rẹ̀ a obìnrin nírú wọ yìí lọ́nà tó ṣe ọmọ gbọ́ yìí pé irú eléyìí ti ń sọ ni ta ni ó peru irú rẹ̀ ta ni ó peru irú rẹ̀ òwò láì jẹ́ pọ́ sọ pé ó wù mí láì jẹ́ pọ́ sọ pé mo fẹ́ fẹ́ ọ ṣùgbọ́n tó yẹn ọkọ rẹ̀ kọ́lẹ̀ ní kíkọ̀ tó ti pé ìdá rẹ̀ ti pé kíkọ́lẹ̀ náà ni ti wá parí ìdá ó ti parí ìdá rẹ̀ irú eléyìí nígbà tí ó ti jẹ́ pé ó ti lọ́kọ míì kíkọ̀ kan náà ni àbí kíkọ̀ méjì ọkọ rẹ̀ ó lè bá sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ padà eléyìí tọ́ tọ́ ọ̀dọ̀ wa wa o pákíyèsí òfin ọlọ́run o obìnrin kọ́kọ́ rẹ̀ kú ẹnìkan ò gbọ́dọ̀ sọ fún pé òun fẹ́ fẹ́ tààràtà títí tí ó fi parí ìjókòó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá obìnrin tọkọ rẹ̀ kọ̀ lẹ̀ ẹnìkan gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fẹ́ o títí tí ó fi parí ìdá rẹ̀ sábà fẹ́ so igi kí làwọn orígun igi ilé tambukata alákọ̀ọ́kọ́ oní ẹnìkan gbọ́dọ̀ rọ́kọ àtìyàwó tó yẹ pé kò sí àléébù lára wọn tó lè kọ dínà àti fẹ́ra wọn gẹ́gẹ́ bíi ká pé èkíní wọn ìyá kan náà lórí wọn ìyá kan náà ló fún wọn lọ́mú tó bá ti jẹ́ pé ìyá kan náà ló fún wọn lọ́mú ó parí nu wọn ò lè fẹ́ra wọn nítorí pé ẹni tí ìyá kan náà jọ fúnni lọ́mú àti dàǹtí àti bọ̀dá ara wa kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kan fẹ́ra wọn. bákan náà nínú tó lè kọjú náà kan fẹ́ra wọn òun ni ikhtilafu dín kọjá yìí pé mùsùlùmí lóbìnrin ọkùnrin yìí ṣe mùsùlùmí ọlọ́run ọgbà kan fẹ́ra wọn torí rẹ̀ wọn ò lè fẹ́ra wọn àyàfi tó bá gbé mùsùlùmí lọkùnrin obìnrin òun jẹ́ nasraniya àbí yahudiya torí pọ́lọ́ ló ń gbà pé ọkùnrin mùsùlùmí lè fẹ́ nasraniya àbí yahudiya tọ́ májèmọ́ alákọ̀ọ́kọ́ orígun alákọ̀ọ́kọ́ nù orígun alákejì òun náà ni al-ijab kí ìjáàbù ó ṣẹlẹ̀ gbólóhùn pa fi ọmọ fún ẹlòmíì níyàwó kò wáyé ẹni tó sì wí òun ni wàlíì bàbá ọmọ bàbá tó bí ọmọbìnrin àbẹ́ni tó ṣe pé yọ wà nípò rẹ̀ bí kò sọ fún ọmọkùnrin yẹn pé zawwajtuka àbí ankahtuka àbí malaktuka ha zawjatan pé òun fi fún ọ kọ́mọdé yàwó fún ọ òun fi fún ọ kọ́mọdé yàwó fún ọ tògbólóyìn gbọ́dọ̀ wáyé tẹ́ ẹ bá ti gbéde lárúbáwá ẹ sọ pẹ̀lú yorùbá báwọn pé ó fi ọmọ yìí fún lágbájá yìí ní ìyàwó kìí ṣe gẹ́gẹ́ bí ìyàwó torí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ni ó mú lọlé o kìí ṣe ìyàwó òun gẹ́gẹ́ bí lọ́fẹ́ òun tó ó fi fún níyàwó. orígun kẹta òun náà ní kárí kọ̀bùl kọ̀bùl òun náà ní gbólóhùn tí ọkọ sọ abẹ́ni tọkọ bá ní kọ́ bọ̀ ń gbà òun náà ní kọ́ sọ pé kọ̀bùl tó hádà nìkà mọ́ gba ọmọ tẹ́ fi fún mi yìí níyàwó tó bá ti jẹ́ pé aṣojú ọkọ ni yóò sọ pé mo gbà á níyàwó fún ẹni tí mò ń ṣojú fún nígbà tá a bá ti rí mo fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ mo gbà á ní ìyàwó igi ti so lábẹ́ òfin ọlọ eléyìí túmọ̀ sí pé lópin ìgbà tá a bá ti rí eléyìí igi ti so táwọn ẹlẹ́rìí sì jẹ́rìí sí tó gbogbo pé àwa pàtẹ ara wa fún wákàtí àníyé àmọ́ wa sùn rárá àmọ́ kọrin àmọ́ tán ara wa jẹ́ àmàpá wa máa gba owó gbélé yìí àgbéwọ̀ ni tọ́sáwọ̀ tí ìsara rẹ̀ àdúpẹ́ fọlọ́. ǹjẹ́ kí ni ìdájọ́ bá gba ìyọ̀ǹda lẹ́nu obìnrin nígbà tá a bá fẹ́ fi lọ́kọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹni tó jẹ́ bàbá ọmọ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí bàbá ọmọ obìnrin tó bá ti jẹ́ kó ti dàgbà tó ti bàlágà kíkẹ́ gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọmọ yín síwájú kẹ́ tó fi lọ́kọ bàbá àjọmọ́gé kò bá sì jábìlẹ kọ kọtọ pípẹ mọmọ tipátipá láti fẹ́ ẹni tó ṣe pé kò wù ọ́ tó bá jẹ́ pé wàá lọ sún igi yẹn fẹ́ni tí ò wù ọmọ láti jẹ́ ìyàwó fún ọtọ sọmọ pé kó túká lábẹ́ òfin Ọlọ́run Abu Hurairah Ọlọ́run ọba kó yánú sí wọn lànà bí sallallahu alayhi wa sallam sọ pé la tunkahu al-ayyimu hatta kọtọ ipi káfa abilékọ lọ́kọ ṣáájú ká tó gbàṣẹ lẹ́nu rẹ̀ àṣẹ lágbàlẹ́nu abilékọ. wala tunkahul bikru hatta tusta'dan náà sì ní fọmọge lọ́kọ ṣáájú ká tó gbàyọ̀ǹda lẹ́nu tiẹ̀. qalu ya rasulallah wa kayfa idnuha wọ́n ní ìrànàbì sallallahu alayhi wa sallam báwo ni ìyọ̀ǹda rẹ̀ báwo ni ìyọ̀ǹda ọmọge qala an taskut ó ní tó bá ti dákẹ́ ó ti yọ̀ǹda náà nù. eléyìí túmọ̀ sí pé obìnrin ọba àjà ó wá fẹ́ fẹ́lẹ̀ kẹrin lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ kẹta náà kọ́ lẹ̀ ọ̀dọ̀ bàbá rẹ̀ náà láti tuntun fẹ́ á gba yọ̀ǹda lẹ́nu rẹ̀ tó bá jẹ́ ọmọge á gba àṣẹ lẹ́nu rẹ̀ tó bá jẹ́ abilékọ. Khansa bintu Khaddam al-Ansariya ẹgbàáwọ̀ kan wá látọ̀dọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá kóyọ́nu sí ó òun ó fòun lọ́kọ wàhíyẹ sẹ́yẹ nígbà tó ń jábìlẹ̀ kọ pàkẹ́rì hàtẹ́dálẹ̀ obìnrin yìí wá kórìíra tí bàbá rẹ̀ ṣe torí bàbá rẹ̀ ọgbà àṣẹ lẹ́nu rẹ̀ tó fi fi fún ẹni tó fi fún obìnrin yìí wá bá anabi sallallahu alayhi wa sallam faradda nikaha anabi wá fagilé yìgì tí bàbá rẹ̀ so yẹn alimami Bukhari ọlọgbẹjáde ọ̀tọ̀ tí bàbá kó fi ọmọ rẹ̀ lọ́kọ ọmọ tí ó bá ti pọdún mẹ́sàn fẹ́ni tó bá rí i pé ó kò gba ìyọ̀ǹda lẹ́nu ọmọ torí pé ìyọ̀ǹda ò lọ́mọ kékeré bẹ́ẹ̀ mà islam gbà pé ọmọdé kékeré bẹ́ẹ̀ ó lè lọ́kọ ṣùgbọ́n islam sọ pé ọkọ tó bá wá fẹ́ yóò kí ìsara o fẹ́rù eléyìí wọ́n lè bá sùn tó ní ṣeléṣe ọmọ tọ́jú rẹ̀ ní títí tí ó fi tó bá sùn tọ́ ọ̀dọ̀ wa wa pé ìwọ ọlọ́jẹ́ lórí ọkùnrin o ọ̀gbọ́dọ̀ wo òrùka góòlù ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ọkùnrin àti obìnrin tí wọ́n máa pààrọ̀ òrùka òrùka góòlù wa ó bá jẹ́ ti sílvà islam ọ̀fara mọ́ pé kẹ́ máa pààrọ̀ òrùka nítorí pé ẹ fẹ́ fẹ́ra yín òrùka ni pé ẹsẹ̀ gbéyàwó ni àbí báwo. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọlọ́dàkùn bá san olùwà ní ẹ̀sán lórí kò sì jẹ́ kí ariwo pẹ́ lórí dáadáa nígbà tẹ́ ń bá a sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ mẹ́nubà nípa pé àwọn ọmọjẹ̀mú tó rò mọ́ igi síso ọbẹ̀ bẹ̀rẹ̀ pé tó bá yẹ pé aṣọ ọlọ́pàá aláṣọ igi kọ̀ wá sí hijab alẹ́kọ̀ọ́bù ń bẹ̀ báwo ni afẹ́torú. yẹ́sẹ̀ igi náà fẹ́sẹ̀ igi ń sera yẹn ń tanra yẹn jẹnu yegi níta ń pè ní yegi nínú sẹ̀ríà náà ni al-ijab wal-qabul òun fi fún ọ kọ́mọjẹ́yàwó fún ọ òun náà ti sọ pé òun gbà á níyàwó níta ń pè ní yegi sísọnù ẹlẹ́rìí ó sì jẹ́rìsì ẹ wá ní kò sí ń bẹ́ẹ̀ bó wàá ní yegi yẹn kéṣe yegi náà ẹ ń ṣeré nìyẹn bí wọ́n sọ pé àwọn yọ̀ǹda yọ̀ǹda pé kí ni ẹ mọ̀ pé mo yọ̀ǹda kọ́ ọmọ gbélé mo yọ̀ǹda pé ọba ń mọ́tò mo yọ̀ǹda pé ọmọ wò mo yọ̀ǹda kọjá ìyàwó fún ọ gbogbo ẹ̀ kí ni ìtumọ̀ yọ̀ǹda o ẹ gbọ́dọ̀ pé gbólóhùn yìí jáde tóra ẹ̀ lófin ṣẹ̀ríà sọ pé tí bàbá bá gbọ́ lárúbáwá tọkọ tó fẹ́ẹ́ fẹ́ ọmọ bá gbọ́ lárúbáwá lárúbáwá wọn gbọ́dọ̀ fi so èyí tí wọn bá gbọ́ lárúbáwá ẹ túmọ̀ gbólóhùn yẹn pẹ̀lú ìtumọ̀ tí ò ní túmọ̀ míì ju pé ẹ so èyí lọ torí ẹ̀ la sọ pé ẹ ò ní sọ pé ó fi ọmọ yìí fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọn náà sì ní sọ pé ọgbà gẹ́gẹ́ bí ìyàwó torí gẹ́gẹ́ bí kèésùn tó ọ̀rọ̀ láti gbọ́n ẹja gbìyànjú jẹ mọ́ torí pé tó jẹ́ ká láǹfààní àti béèrè ìbéèrè ta béèrè pé sábà máa ń dá wà lálẹ́ níbi tí wọ́n bá ti láwọn so yìgì àwa tá a sì jẹ́ àwọn tí wọ́n máa ń pè síbi ká wá bá wọn so yìgì náà ẹja gbìyànjú ní tí ọba ti fọwọ́ tẹtẹrẹ mú torí tọ́lọ́ ẹ̀mẹ́jà fọwọ́ tẹtẹrẹ mú torí pé ìjọ gbèǹde àlìkíámà ó lágbára jùjú tá a fi owó yẹn lọ ẹja gbìyànjú ní tá a bá gbọ́ tí wọ́n sì ṣàlàyé fún apẹ́sẹ̀ ni ẹja amúlẹ́sìn èyí ń bẹ nínú orígun tí wọ́n máa fi sọ pé yẹn fi so yìgì ọ̀rọ̀ láti gbọ́ yẹn ká má jẹ́ ni tí o fi ṣe bẹ́ẹ̀ náà sì ni àwọn bàbá bàbá àti àwọn mọ̀mọ́ mọ̀mọ́ tá a mọ̀ fa àwọn ọmọ wa lọ́kọ tá a bá rẹ ní ó bá ṣàlàyé fún wa pé tó báyìí ni ẹjẹ́ àṣetọ́ jẹ́ tòfin ọlọ́run ẹ má jẹ́ alágídí kò sí nǹkan kan tá a fẹ́ mú níbi agídí ju pé tó a kàn yàfi kó yà jẹra wa àtọmọ tó fẹ́ lọ lé ọkọ lọ torí pé ọmọ láàfin kó bá torí ìdílé ìjà gbìyànjú ẹ má àjẹni tí yóò fira wa ṣeré ká má fira wa ṣẹ̀fẹ̀ kàlíbà àjẹni tí ọlọ́ọ̀láyé tá a sì là lọ́la àlìkámọ̀ nígbà aládùúró sí lálẹ́ tòní ẹ̀já pàdé àwọn olùwádìí lásìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú ọ̀la lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuhu.